أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خلقنا لعبادته وأمرنا بتوحيده وطاعته وهو غني عنا ونحن المحتاجون وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق ولا وما أريد أن يطعمون inna Allahu huwa ar-razzaqu dhul quwwatil matin adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad ọba yìí ó dá ẹnìkọ̀ọ̀kan wa láti lè bá a máa jọ́sìn fún àti láti lè bá a máa tẹríba tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba ọba yìí ọ̀rọ̀rọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀dá tí ó dá bí kò ṣe pé àwa gangan ńlá ń bùkátà sí Ọlọ́run ọba tó rí bẹ́ẹ̀ níjókòó tòní lágbára ọlọ́run ọba ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ó ní al-aqidatul islamiyya ìgbàgbọ́ wo ńlọ yẹ kí mùsùlùmí ó ní sọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó dá àkọ́kọ́ ohun tí ń jẹ́ àkídà nínú èdè lárúbáwá láti bí akọ̀dà ibẹ̀ ni ó ti wá oníkéyìn oṣù nǹkan mọ́ nǹkan yẹn ni pé ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí ni ń tọrọ mọ́ àwọn nǹkan wo ló sì yẹ kọ́rọ̀ mọ́. ntí ń jẹ́ àkídà ìtumọ̀ rẹ̀ ni pé máa yù sọ̀dẹ́kọ̀ làábìdò wáyẹ̀ dínú bíi oní tó ṣe wípé ẹrú tàbí ọmọnìyàn ntọ́ gbàgbọ́ lódodo tó sì fi ń ṣẹ̀sìn tó fi ń jọ́sìn fún ọlọ́run ọba rẹ̀ tó bá wá rí báwọn ajẹ́pẹ́ ń tà ń ní àkídà oríṣi ọ̀nà méjì ńlọ pín sí yẹn ni pé ìgbàgbọ́ tí ń bẹnu ọkàn ẹ̀dá oríṣi méjì ni ìkíní al-aqidatul muwafiqa lima ba'atha Allahu bihi rusulahu wa anzala bihi kutubahu àwọn àkídà kan bẹ ìgbà kọ́kọ́ ń bẹ tó ṣe pé ọmọ ẹ̀dá ènìyàn ti máa ń ní ìgbàgbọ́ yìí ó ṣe wẹ́kú pẹ̀lú ntọ́lọ́mọba tó torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ rẹ̀ dìde àní tó torí ẹ̀ tí ì sọ àwọn tírà kalẹ̀ irú ìgbàgbọ́ báyìí tó ṣe kòǹgẹ́ ńtọ́lọ́wọ́n bá tó torí ẹ̀ sọ tírà tó torí ẹ̀ rán àwọn òjíṣẹ́ irú ìgbàgbọ́ báyìí ó ní àkídàtún sọ̀híhàtún sẹ̀límà yẹn ní ìgbàgbọ́ èyí tó lọ́láàfíà ó sì ní ìgbàgbọ́ èyí tó yanrantí àní ní ìgbàgbọ́ èyí tó látàrí pé láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀ ń bá ní irú ìgbàgbọ́ báyìí òun lẹ́ntì ọ́ la kú òǹbí ìyá ọlọ́run ńlẹ́ntì ó ṣoríire láyé àti lọ́jọ́ gbẹ̀ǹde àlùkìyàmù ìran kanu nínú ìgbàgbọ́ èyí tí ọmọnìyàn ti máa ń ní. ìran ẹlẹ́ẹ̀kejì ó ní àkìdá al lima arsalallahu bihi rusulahu wa anzala bihi kutubahu ìgbàgbọ́ tàbí àdìọ́kàn tọmọnìyàn tó ní ṣùgbọ́n àdìọ́kàn àti ìgbàgbọ́ yìí ó tako ó yapa nítọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó torí ẹ̀ rán àwọn òjíṣẹ́ àní tó torí ẹ̀ tí ì sọ àwọn tírà lóríṣiríṣi tó fi sọ ọ́ kalẹ̀ irú ìgbàgbọ́ kí gbàgbọ́ báyìí tú òjìbòlè asáàbì àlẹ́ àdáàbà yóò sọ ẹnbánirò gbàgbọ́ yìí yóò sọ ìyà ọlọ́run yóò sọ di fónítọ̀hún kódà oríire yóò ta kété sọ́nítọ̀hún láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà abẹ́lẹ́wọ̀n bá subahánahu wa ta'ala kó jẹ́ nìkọ̀kan akọ́ṣe oríire láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yẹn ni pé ìgbàgbọ́ rẹ tó o ní irú ìgbàgbọ́ wo ni máa yẹ̀ wò náà ta ní ń bẹ nínú ọkàn rẹ pé ń lọ́ṣẹ̀dá gbogbo ẹ̀dá ta lè ń tòrò pé onígbàgbọ́ pé ó yẹ ká máa jọ́sìn fún ta nìwọ́ sì ń sìn bákan náà àwọn ìgbàgbọ́ rẹ ọ̀nà mélòó ló tiẹ̀ pín sí ọ̀nà mélòó ńlọ yẹ kó pín sí so nígbàgbọ́ pé ilé ayé yìí ọkàn ń bẹ gbunduko ni kálukú ọkàn máa ṣe bó ṣe wù ú láì ní sí pé bóyá a ṣèṣì rọṣẹ́ kankan níwájú ọlọ́run ṣé ìgbàgbọ́ tiẹ̀ ni pé ẹ̀ ń bá ti kú ó ti kú nù kò sí ìṣirò kò sí àjíǹde kankan mọ́ lẹ́yìn ikú tó bá rí báwọn àjẹpẹ́rù ìgbàgbọ́ báwọn ìgbàgbọ́ èyí tí ò lókun nínú léyìí tó ṣe pé ẹ̀ ń bá nírú gbàgbọ́ báwọn bọ́yá ńlọ lè rí àlùjánnà onídẹ̀ra ńlọ lè rí dé sí. ẹ̀rín tó bá ṣe pé ìgbàgbọ́ tiẹ̀ ó ṣe wẹ́kùn tí a padà máa yàn nàná lẹ́yìn ọ̀rẹ́yìn tó nígbàgbọ́ nínú ọlọ́run ọba subhanahu wa pẹ̀lú ojúpọ̀nà tó yẹ nígbàgbọ́ sọ́lọ́run ó nígbàgbọ́ páwọn ẹ̀dá kan bẹ tá a fojú rí wọn ṣùgbọ́n Ọlọ́run bá dá wọn láti bí ìmọ́lẹ̀ tó nígbàgbọ́ pọ́lọ́ ń sọ àwọn tírà kan àwọn ìwé kan Ọlọ́run sọ wọn kalẹ̀ láti sánmà tó nígbàgbọ́ sáwọn ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń bẹ́ẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá tọ́lọ́ ń fìrán onígbàgbọ́ sí wọn onígbàgbọ́ pé ilé ayé yìí yóò padà dópin níjọ́ kan tí iná tí ó dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ àníṣe gbogbo ẹ̀dá Ọlọ́run padà jí wa dìde táwa rojọ́ nípa bá a ṣe lo ilé ayé yìí níwájú ọlọ́run tó tún wá nígbàgbọ́ nínú ìdájọ́ ọlọ́run ó nígbàgbọ́ nínú kádàrá àkọọ́lẹ̀ àyànmọ́ èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala léè tó ti kọ́lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ ń bá ní irú ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tá a kà á lẹ̀ yìí èyí táwọn afáà tí wọ́n pè ní ìpìlẹ̀ gbólóhùn ọ̀bà gbọ́ tàbí tá a tún lè pè ní àwọn ẹ̀ka tún àwọn orígun àwọn gbòǹgbò àwọn ìpìlẹ̀ fún ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ẹ ń bá nírò àwọn ìgbàgbọ́ wọ̀nyí àwọn àǹfààní oríṣiríṣi òní yóò ṣe onítọ̀hún nǹkan aláwọ̀kọ́ ni wípé irú ẹni báwọn ó ti di màásùmá dam nínú ilẹ̀ ṣẹ̀ríà èèwọ̀ ni ìrọ̀ gbọ́dọ̀ rìn wọn ò gbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ dúkìá rẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ yọ kò gbọ́dọ̀ dín nínú dúkìá rẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kódà èèyàn gbọ́dọ̀ gbàgbére sírò ẹni báwọn èèyàn gbọ́dọ̀ fìyà jẹ èèyàn gbọ́dọ̀ fọwọ́ ọlá gbẹrù ẹni bẹ́ẹ̀ lójú nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé umirtu an uqatila nnasa hatta yaqulu la ilaha illallah fa idha qaluha asamu minni dima'ahum wa amwalahum illa bihakiya anabi ni wọ́n pa mí láṣẹ ọlọ́run pa mí láṣẹ ó ní kí n máa fọ̀rọ̀ àwọn èèyàn sínú ẹ̀sìn ọlọ́run títí tí wọn ó fi nígbàgbọ́ tí wọn dì í lẹ́mìí tí wọ́n máa fi ṣẹṣẹ́ sí tí wọ́n sì wáá wí nígbólóhùn ẹnu pé la ilaha illallah kò sí ẹnìkankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọ́ba nìkan ṣoṣo fàyídà kọ̀ọ̀lùwà bí wọ́n bá ilé wí gbólóhùn yìí jáde lẹ́nu àjẹpẹ́ àásọ̀mù mi nìdìmọ̀ àrùn ẹ̀mí wọn àjẹpẹ́ wọn ti sọnù o wọ́n amúwálà wọn dúkìá wọn wọ́n ti dáàbò bò o yẹn ni pé ẹnìkan ò gbọ́dọ̀ pa wọ́n ẹnìkan ò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé dúkìá wọn ìlà àbíhákíà àfi pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni pé bóun náà tó bá pààyàn wọn pa di àbótí ẹ̀ gba dúkìá ń dúkìá àbọ̀bá nǹkan ọmọnìkejì jẹ́ tónítọ̀hún ò sì yááfì rẹ̀ àti pé wọ́n gbà nù dúkìá tiẹ̀ náà wọ́n fi di ti onítọ̀hún ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ nínú hadith yẹn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ náà ni wípé ẹ̀ ń bá nírú ìgbàgbọ́ tí mo kà á lẹ̀ lẹ́ẹ̀kan irú onítọ̀hún ó ti sórí rẹ̀ irú ẹni báwọn a gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ dáàbò bo dúkìá rẹ̀ nínú hadith mi òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé man qala la ilaha illallah ẹni bá ṣàánú tó ní ó rí gbólóhùn la ilaha tó ní ó máa rí wí jáde lẹ́nu wà káfàrọ̀ bímọ yóò bá dùmíǹdó nílá yàtọ̀ sílẹ̀ yẹn gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́n òun ta kété sí i kò bá wọn jọ́sìn fún kò bá wọn sìn ín ọlọ́run nìkan lọ́ba tí ń sìn lọ́ba tí ń ké pè ló nígbẹ̀kẹ̀lé nínú rẹ̀ ajẹ́kúrò ẹni báwọn harrama màálùhù wàdámùhù ajẹ́ pé owó rẹ̀ àtẹ̀mí rẹ̀ èèwọ̀ ni o yẹn ni pé a gbọ́dọ̀ gba dúkìá rẹ̀ a tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ si wa hisabuhu ala Allah azza wa jal rawahu muslimun irú ẹni báwọn ìṣirò sẹ́rẹ̀ ó dọwọ́ ọlọ́run ọba imam muslim ló gba hadith yìí wá yẹn ni pé ẹ̀ ń bá nírú gbàgbọ́ tá a kà á lẹ̀ lẹ́ẹ̀kan oore àkọ́kọ́ tí ó ṣe ni pé màásùmù dam ẹnìkan kò gbọ́dọ̀ pa wọn gbọ́dọ̀ gba dúkìá rẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn ni pé túnjì min adhabillah ìgbàgbọ́ tá a kà á lẹ̀hún àkídàtú sọ̀híhà a máa la ẹni tó bá nírú gbàgbọ́ bẹ́ẹ̀ tó bá ní lára yóò là kúrò níbi ìyà ọlọ́run yẹn tó bá dijọ́ gbẹ̀ǹde alùkìyàmù nínú hadith èyí tá a rí nu Bukhari àti Muslim Jabir ọlọ́mba níyọnu sí ó sọ pé inna rasulallahi sallallahu alayhi wa sallam qal man lakiya allaha la yushriku bihi shay'a dakhala aljanna wa man lakiyahu yushriku bihi shay'a dakhala an òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé ẹnì yòówù tó bá jáde láyé tó wá bọ́ lọ́wọ́ bá rẹ̀ pàdé lẹ́yìn tí ò ṣẹbọ kankan sọ́lọ́wọ́ bá ọlọ́run nìkan lọ́ba ti ń sìn àjẹpẹ́rù ẹni báwọn dákọ̀lọ̀ àlùjánnà kò sí tàbí ṣùgbọ́n o yóò wọ àlùjánnà onídẹ̀ra wàmán làkìyàwó ẹ̀ ń bá wá bọ́ lọ́wọ́ bá rẹ̀ pàdé yóò ṣeré kò bí ìṣayé a lẹ́yìn tó ṣe pé ó mọ̀rọ̀gún mọ́lọ́wọ́n bá dákọ̀lọ̀ náà ajẹ́pẹ̀rọ ẹni báwọn yọ wọ̀ná kí ni tó gbé wọ̀ná ni pé orígun àkọ́kọ́ nínú orígun ìgbọ́lọ́wọ́n bá gbọ́ àwọn ọ̀nà ojúpọ̀nà mẹ́rin tó yẹ ká gbà ká fi nígbàgbọ́ sọ́lọ́run lára ẹni pé ká máa sin ọlọ́wọ́n bá lónìí nìkan ṣoṣo kò máa dá ọlọ́wọ́n bá nìkan sin àbí kò tiẹ̀ sin lọ́run rárá nǹkan kí nǹkan òní ń ké pè òní ń wárí fún ńlọ́tóbi nínú gbáyà rẹ̀ òní ń sìn òní ń bẹ̀rẹ̀ oore lọ́wọ́ rẹ̀ oní ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé aburú tó ṣẹlẹ̀ yìí àbí ètí ń bọ̀ yìí kọ́mọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yẹn ni wípé onítọ̀hún ti jì sọ́fìn abala kan nínú àwọn abala ìgbàgbọ́ ìdínú tí ẹ̀dẹ̀ tó ṣe pé yọ wọ̀ náà. nínú hadith mi èyí tí ọmọ Malik tí ọgbà wá kọlọ̀mbà ni yọnu sí i náà bá sọ ń bẹ̀ pé fa inna Allah harrama ala an man qala la ilaha illallah yabtagi bidhalika wajha Allah. òjíṣẹ́ lọ́wọ́ bá já mọ̀ pé ẹnì yòówù tó bá nígbàgbọ́ nínú la ilaha illallah ó tẹ̀rì nínú gbáyà rẹ̀ ó jinlẹ̀ nínú gbáyà rẹ̀ ó fi ń ṣiṣẹ́ sí ó wí ní gbólóhùn ẹnu irú ẹni báwọn iná ọlọ́run ti ṣe léèwọ̀ fún nítọ̀hún iná ò gbọ́dọ̀ jẹ́rú wọn tó bá jẹ́ ògbìn dàlùkì àmọ́ lópin ìgbà tó bá ṣe pé gbólóhùn yìí ó wí lẹ́nu ó fi ń wá ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala lára àǹfààní èyí tí ìgbàgbọ́ èyí tó lálàáfíà tí ó ṣe wá ńlẹ́lẹ́yìn lára náà tó ni wípé yukafiru Allahu bi al-khataya ẹ̀ ń bá ní ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà èyí tá náà rẹ̀ yìí ẹ̀ ń bá ní lẹ́mìí tó fi ń ṣiṣẹ́ ṣe ìgbàgbọ́ tó ní ọlọ́run bó fi là á kó ń bi àwọn ẹ̀ṣẹ̀ tó dá ẹni pọ́lọ́hùn ní fi ẹ̀ṣẹ̀ kò ní fi jẹ́ dípò bẹ́ẹ̀ ọlọ́run bá yóò dáríjì onítọ̀hún ìhà dànù fẹ́ṣẹ̀ yóò máa jẹ́ tonítọ̀hún. Imam Tirmidhi ọlọ́run bá níyọnu sí i ó gba hadith kan wá látọ̀dọ̀ Anas ó sì gbé ìdájọ́ kalẹ̀ ká lórí hadith náà pé hadith tó dáa gbáà tá ni. Anas ọlọ́run bá níyọnu sí i Rasulallah sallallahu alayhi wa sallam yaqul etí ara mi báyìí ni mo fi gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá ti ń sọ pé qala Allahu ta'ala ọlọ́wọ́ bá ọba àlékè ọlá ó ń sọ fún wa nínú hadithil qudusi ọ̀rọ̀ mímọ́ kìí ṣe kúránì kìí tún ṣe hadith wasatun baynahuma yẹnni pọ́n bẹ láàrin pé hadith àti kúránì ọlọ́wọ́ bá ń sọ nínú rẹ̀ wípé yabna adam ìrẹ́ ọmọ anabi adama ọkùnrin ní ọ̀ni obìnrin aláwọ̀ dúdú aláwọ̀ funfun law ataitani bi qurabil ardi khataya tó o bá fi ń tó ṣe déédéé ẹ̀kún orí ilẹ̀ yìí pátápátá ntótó lè dẹ́ṣẹ̀ sóhun ọlọ́wọ́n ọba sùmọ́tò wa rántí túbá abó ò tiẹ̀ túbá ṣùgbọ́n ọbọ̀lọ́wọ́n ọba rẹ pàdé thumma laqitani lẹ́yìn náà ọbí mi ọlọ́wọ́n ọba pàdé la tushriku bi shay'an lẹ́yìn tí ò ṣẹbọ mọ́lọ́wọ́n ọba ó nígbàgbọ́ pé nǹkan míì tún bẹ tó yẹ ká tún máa sìn lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run nìkan lọ́ba tó ń sìn lọ́ba tó ń képe lọ́ba tó sì pò ń júbà lọ́ba tó ń wólẹ̀ fún lọ́ba tó ń béèrè ọ̀rọ̀ ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́ba tó sì pé onígbẹ̀kẹ̀lé nínú rẹ̀ yẹn ni pé fún mọ̀làkà ìta ni lẹ́yìn náà tó bí mi ọlọ́run ọba pàdé láì ṣẹbọ sọ́lọ́run ọba ó mórogún mọ́lọ́run ọba àtẹ̀yìntù kàbí kò rọ́ọ̀bì àmọ́ òfin rọ̀ látàrí pé ọ̀ṣẹbọ sọ́lọ́run ọba n tó ṣe déédéé ẹ̀kún kẹ́kẹ́ ilẹ̀ irú n tó ṣe déédéé n tó fi dẹ́ṣẹ̀ ń òun ò wá mú wá pàdé rẹ̀ ní àforíjìn ẹni pé àkìídà ìtọ́lálàáfíà yìí Allah subhanahu wa ta'ala ó máa ń fi ń kó ẹ̀dá yọ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tó dá kò ní fífi ìyà jẹ lórí àwọn ẹ̀ṣẹ̀ kan àbómi ìtọ́dá láàrin náà tó ni wípé ẹ̀ ń bá ní àkídà yìí lára ó nìkan lẹ́yìn tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gba iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe tí ó tẹ̀wọ́ gbà á tí ó sì san lẹ́sàn-án rẹ̀ lè lórí. nínú hadith tàbí ká tó lọ síbi hadith allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa pé man amila salihan min dhakarin aw untha mu'minun falanuhyiyannahu hayatan tayyiba wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ọlọ́ni ẹni yòówù tó bá ń tẹpẹlẹ mọ́ iṣẹ́ rẹ̀ ní ṣíṣe ọkùnrin lọ́jẹ́ ni àbóbìnrin tónítọ̀hún tó wá jẹ́ ntọ́gbọ́ náà bá gbọ́ tó jẹ́ mùmínì falanuhyiyanahu hayatan tayyiba ìsẹ̀mí tó dáa ọlọ́run ní tó dára wala najziyannahum ajrahum tó bá tó wá dijọ́ gbìndà àlùkìyàmẹ́ ọlọ́run la san wọ́n lẹ́san lórí iṣẹ́ rẹ̀ àti ìgbàgbọ́ tó da èyí tí a níyì á san wọ́n lẹ́san rere lórí kódà ẹ̀san tá a fún wọn yóò pọ̀ yóò dára yóò tóbi ju tí a ń ṣe níṣẹ́ nígbà tí ń bẹ nílẹ̀ ayé lọ yẹn ni wípé àwọn tá à ń ṣe níjọsìn fọlọ́run ọba kò ní tí ì di ìtẹ́wọ́gbà àfi kí ìgbàgbọ́ wa kọ́ yanjú ló fi jẹ́ pé ìgbàgbọ́ sọ́lọ́run ká mojúpọ̀nà bò láṣẹ ní ìgbàgbọ́ yìí ó ní nǹkan àkọ́kọ́ tó yẹ kémi àti yín tó yẹ ká kọ́kọ́ mójútó ná ilé yẹn fún àwọn tó ṣe pé àrígbàgbọ́ yìí lára wọn ẹni tá a bá wá rí ìgbàgbọ́ yìí lára rẹ̀ kò yẹ sọlọ́wọ́n bá nìkan ò ní í sìn kò ní gbàgbọ́ pé ọjọ́ ògbìndì àlùkìyámà ń bẹ kò ní gbàgbọ́ nínú kádàrà kò ní gbàgbọ́ pájíǹde ikú àwọn òjíṣẹ́ lọ́wọ́n bá kò gbà wọ́n gbọ́ kò nígbàgbọ́ pé àwọn tíra kan ti ń bẹ tọ́lọ́wọ́n bá tọ́ sọ̀kalẹ̀ kò tí ẹ̀ gbàpẹ́ nìkan ń bẹ ti ń jẹ ọlọ́run ọkàn rò pé ilé ayé yìí ọkàn ń bẹ gbóńdúkọ ni fúnra ayé ńlọ́dára rẹ̀ ilé ayé kan bẹ by nature akàsánù ilé ayé pẹ̀lú àdámọ́ náà ni láyé fi ń bẹ irúfẹ́ ẹni báwọn àwọn nǹkan tó náà tó náà ó rí lẹ́sàn-án ìdàkejì tàwọn tí ìgbàgbọ́ wọn tó dáa ni nǹkan àkọ́kọ́ ni pé n tó ṣeun yóò jẹ́ okùnfà ntí gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe tí ó fi di ntí ó bàjẹ́ ẹni kì í sáwò Allah subhanahu wa ta'ala sọ pé walaqad uhiya ilayk ọlọ́ni láìṣe àní-àní àti ránṣẹ́ sí ọ àti rán mọ́lákù Jibril àti ránṣẹ́ ọ kìí ṣèwọ nìkan òkè tí tiẹ̀ kọ́ ni àkọ́ta fẹ́wú wa ila alladhina min qablika àwọn tí a ń ṣíwájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run àti ránṣẹ́ sí wọn iṣẹ́ kí la iṣẹ́ ń tarin náà ni pé ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́run ọba o wọn ò gbọ́dọ̀ mọ́rọ̀gún bọ́lọ́run ọba níbi ìjọsìn ọlọ́run nìkan ni ká máa jọ́sìn fún ọlọ́run nìkan ni ká máa wárí fún ọlọ́run nìkan ni ká máa foríbalẹ̀ fún ọlọ́run nìkan ni ká wọ́n máa sìn bó o ṣe á tóbi tó lọ́wọ́ wa ilé òjíṣẹ́ ńlá Muhammad lain aṣọ́rọ́kítà tó bá lọ ṣẹbọ sóhun ọlọ́run ọba ni tó bá lọ mú nǹkan kan mọ́rọ̀gún mọ́lọ́run ọba níbi ìjọsìn rẹ tó ń ṣe làyà àbàtọ́ ní àmàlùkà gbogbo iṣẹ́ tó ṣe bó ṣe dáa tó ń gbogbo ẹni ìbábàjẹ́ o wàhálà takò nẹ́nẹ́ mi nàlẹ́ khasirin ọba sì jẹ́ kan ní àwọn tó ṣe pé wọn ó ṣòfò ọlọ́run ti mọ̀ pé ànábì ò lè ṣẹbọ sọ́run láéláé ṣùgbọ́n wàá ta jẹ́ àlèhùnmá rẹ̀ gangan lọ́wọ́ bá ń bá wí yẹn ni wípé ìdàkejì ìgbàgbọ́ kúfúrù àti ṣíríkù ni bó la ṣe jìnnà sí ẹ̀yin ọmọ ìyá mi nígbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba má bá wọn bọ̀gún má bá wọn bọ̀rìṣà má bá wọn képe ẹnìkankan àfọlọ́wọn bá nìkan ṣoṣo má forí balẹ̀ fẹ́ nìkankan má rò pé nìkan ń bẹ tó lè pa ọ́ bọ́lọ́wọ́n bá ọba ní àsìkò tó nígbàgbọ́ nínú ọlọ́wọ́n bá nìkan ṣoṣo. láàyè mí inú Suratul An'am lẹ́yìn tó lọ́wọ́n bá Subhanahu wa Ta'ala tó ti sàlàyé fún wa nípa àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ti ti síwájú ọlọ́run yìí wọn ó àìmọ́rò ogúnmọ́lọ́wọ́n bá níbi ìjọsìn ní àfidẹ́ntà yìí wàláwó aṣọ́rọ̀kù làhàbítọ̀ ànihùn máa kánú yá àmàlùn ọlọ́run tí wọ́n bá lọ ṣẹbọ sóhun ọlọ́wọ́n bá ní tí wọ́n bá lọ mú nǹkan kan lórogún pẹ̀lú ọlọ́wọ́n bá tí ẹni sílọ́ọ̀ tí wọ́n ti ń ṣe nǹkan míì ni gbogbo ṣẹ́ tí wọ́n ṣe pátápátá ni ìbá bàjẹ́ o wọn ìbá ti jèrè gbogbo ṣẹ́ wọn èyí tí wọ́n ṣe àti pé nǹkan ọ̀kọ́ ni wípé ẹni tí gbàgbọ́n tó bá lọ yín jẹ àjẹ́ pé yíyin jẹ rẹ̀ àbá ìtì ẹ̀ nígbàgbọ́n rárá yóò fa kíṣẹ́ onítọ̀hún bó ṣe lè wò kọ́ pọ̀ tó yóò jẹ́ kíṣẹ́ rẹ̀ rẹ̀ yóò jẹ́ kó bàjẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé al-aqidatul fasida bishiriki tuharrimu minal jannati wal maghfira ẹni tí gbàgbọ́ rẹ̀ tó yín jẹ ẹni tí ó nígbàgbọ́ tó lókun nínú tí ó ní irúfẹ́ ni báwọn wíwọ àlùjánnà ó dé wà fún nítọ̀hún wíwọ iná ó sì di ọ̀ranyàn fún onítọ̀hún àforíjìn onítọ̀hún ò ní rí gbà níwájú ọlọ́run kódà yóò sì rà á bó fọ́ bó jó sínú náà ni ọlọ́run làwá mọ̀ṣálẹ̀ nínà nínú ayé alukur'an ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́ni dájúdájú òun ọlọ́run o gbogbo ẹ̀ṣẹ̀ pátá ńlẹ́lẹ́ṣẹ̀ kó ń yááfì yín kó ń mójú ń bẹ́ẹ̀ kó ń foríjì yín tí ọba tí ì lẹ́bọ̀ nínú ni o ṣùgbọ́n bá ilé ṣẹbọ sóhun ọlọ́run ọba ọlọ́run lòun ò ní foríjìn ẹ̀ ń bá ń sin lọ́run títún sin nǹkan mi ó ń pe lọ́run ó tún ń pe anabi muhammad pé yá muhammad orozoko ni eré òjísọ́lá muhammad wàá rọ̀ mí lọ́rọ̀ ìrẹ́ jésù wàá ṣàánú mi wàá gbà mí là á irú onítọ̀hún ọlọ́run lòun ò ní foríjìn o òun ò ní dárí ẹ̀ṣẹ̀ jẹ́ńtọ́ bá kú nídìí ẹ̀bọ ṣíṣe yàtọ̀ sẹ́lẹ̀ yẹn ni wípé al-aqidatul fasida tẹ́dà bá ní irú ìgbàgbọ́ báwọn yìí máa ń sọ ẹ̀jẹ̀ onítọ̀hún di ń taálẹ̀ taálẹ̀ láì ní san owó ẹ̀mí kàkàlẹ̀ lórí kódà tùbíhù almal owó kẹfẹ́rí owó ọ̀ṣẹ̀bọ ọ̀sọ́dẹ̀tọ̀ fúnra ẹ̀tọ́jà mùsùlùmí ó lè gbẹ́sẹ̀ lé látàrí kíni ọlọ́run bá subhanahu wa ta'ala kọ̀dálẹ̀ ayé nítorí kẹfẹ́rí ṣùgbọ́n nítorí rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ onígbàgbọ́ òdodo torí ẹ̀ lọ́lọ́run bá ń lò fi gbélé ayé yìí ló fi gbé kalẹ̀ nínú ayé alukur'an ọlọ́ni wa qatiluhum hatta la takuna fitna wa yakuna ad-dinu kulluhu lillah ọlọ́ni ẹ gbógun tiwọn ẹ jà wọ́n lógun ẹ gbógun tiwọn ẹ fòró wọn sẹ́sìn títí òfin ní sí fìtínà kankan mọ́ fìtínà ni pé tí òfin ní sí pẹ́ẹ́nì kankan ó tún ń ṣẹbọ sọ́lọ́wọ́n ba kò fi ní sí kèfèrí mọ́ wa yakuna ad-dinu kulluhu tí gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn pátápátá tí ó fi ajẹ́ tọ́lọ́wọ́ bá nìkan yẹn pé Ọlọ́hun bá nìkan làwọn èèyàn máa wá sí i láàyè míì Ọlọ́hun ní fàyídànsálà kọlẹ̀ aṣọ́rẹ̀ ṣọ́rọ̀mù fàkútọ́lẹ̀ mọ̀ṣẹ̀rẹ̀kẹ́ ní haythu wajadtumuhum. báwọn oṣù ọ̀wọ̀ tó bá ti lè kọjá ìyẹn àwọn oṣù mẹ́rin èyí táwọn ọ̀ṣẹbọ ti hàn pàtàkì rẹ̀ kó tó di pé ìsìláàmù gangan yóò dé muharram àti oṣù dólẹ́kọ́ádà dólẹ́hìjà àti oṣù rọ́jà àwọn oṣù mẹ́rin àwọn lárúbáwá wọn yìí jagun nínú rẹ̀ wọ́n pàtàkì rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run náà wá pàtàkì oṣù ọlọ́run táwọn oṣù bá ti lè lọ fàkítọ́rì lil mushrikin ẹ gbógun táwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ níbi tẹ́ ẹ bá ti rí wọn ẹ kọjú oró sí wọn tí wọ́n fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ lónìí nìkan ṣoṣo waqudu lahum kulla marsadin gbogbo jọ́nà ni ẹ ti gọ́dẹ̀ wọ́n ẹni pé níta fẹ́lò láàrin ni pé àkídà tí ò da àkídà burúkú irú àkídà báwọn ẹ̀ ń bá ni lẹ́mìí halalu dami nílò ẹni báwọn mìíràn bá pa ẹ̀ńtọ́pa tó bá tẹ̀lé jẹ́ mùsùlùmí kò ní lówó ẹ̀mí kankan tí ó san wọn ò sì gbọ́dọ̀ pàdé tó bá wá rí bẹ́ẹ̀ rẹ tí ó jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn nítorí kẹ́ni kọ̀ọ̀kan wa kakọ́ máa sáré àti mọ̀ ó ní gbàgbọ́ báwo ni gbàgbọ́ wa báwo ni ó ṣe báwo ni ó ṣe dáa báwo la ṣe nígbàgbọ́ ètò ìyàrántí ìgbàgbọ́ alùsùnà wàlìjàmáà ìgbàgbọ́ táwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ lọ́wọ́ bá ti ń ṣíwájú irú ìgbàgbọ́ tí a ní bò làwọn náà ṣe ní àjẹ́ pé ó pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa láti ṣèwádìí nípa rẹ̀ àmọ́ tàbá wa mọ̀ tán àtúmọ̀ wa pèpè lọ síbẹ̀ ntí ó jẹ́ àmọ́ ni wípé ìmọ̀ ó ṣíwájú gbogbo sẹ́ ìtẹ́lẹ̀ ọ̀fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn ọba nímọ̀ síwájú ìjọsìn ìjọsìn lè má jẹ́ tọ̀wẹ́ gbà níwájú Ọlọ́run bá sọ Muhammad ọlọ́run sọ fún anábìwá muhammadu pé fa'alam annahu la ilaha illallah wastaghfir li dhanbik kọ́kọ́ lọ mọ̀ pé kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọ́ba nìkan ṣoṣo lẹ́yìn náà wàá máa tọrọ dáríjì lórí àwọn ẹ̀ṣẹ̀ ètò ti ṣe síwájú. imam bukhari kọlọmba nìkẹ́ wọn wọn ni baabon al-ilmu qabla al yẹn ni pé abala yìí a sọ nípa pé ó ti di pàtàkì ó dọ̀ràn yàn fún yàn láti lọ nímọ̀ o kó o tó wí nǹkan kan jáde lẹ́nu nípa àlámọ̀rí ẹ̀sìn ìmọ̀ ní kọ́kọ́ ní síwájú kó o tó máa ṣe nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn ìmọ̀ oníkọ̀ọ́kọ́kọ́ wá síwájú náà Imam Bukhari ó mú abala yìí wá nínú tírà rẹ̀ ó wá fi àáyà tí mo kà táwọn ó wá fi ṣe ẹ̀rí lórí ntòwí Ibn Hajar kọ́lọ̀ nkọ́ba ní kẹwọn Al-Asqalani ó Ibn al-Munir àrọ́ọ̀dà bíi anilẹ̀ẹ́lmá ṣàròtán fèsì àtẹ̀kọ́lù àmàl ó ní tí Bukhari tó gbà lérò ní wípé ìmọ̀ mọ́jẹ̀mú kan ńlọ́jẹ́ níbi ọ̀rọ̀ tí yẹn fẹ́ sọ sọ̀rọ̀ ń ọ̀dà àbọ̀rọ̀ tí ọ̀dà ni sí ọ̀jẹ̀ tẹ̀wọ́gbà bí òní jẹ́ tẹ̀wọ́gbà iṣẹ́ tí yẹn fẹ́ ṣe yọ jẹ́ tẹ̀wọ́gbà àbí èsìsẹ́ rí kí ni tí ó síwájú ìmọ̀ ni bọ́ ọ bá nímọ̀ lórí iṣẹ́ tó fẹ́ ṣe tó o ṣe tìmọ̀tìmọ̀ iṣẹ́ báwọn yóò wúlò fún ọ nínú ìjókòó tí ń bọ̀ lágbára náà bá a máa tẹ̀síwájú nípa pé àwọn ànábì ọlọ́run bá alayhi salatu wa abala àkìídà abala àgbàgbọ́ wọn ò fi ṣeré o kò sí òjíṣẹ́ ọlọ́run bá kan tó fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ tí mú ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ níjókòó tí ń bọ̀ abẹ́lẹ́ wọn bá wa ta'ala àwa láàmà wá ẹ̀yin náà láàmà dé bá ẹtí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ànáwó sí lágbára lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ́n kọ́ wá sànù tiwa náà kọ́mọ̀jẹ́ àti ẹnu gbó lọ bí oṣù sọ̀wọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar.